وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أنا أكفهم الله atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ àti ìgẹ̀ náà kí ó bá àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀ bi'idhnillahi ta'ala pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ibi a ti máa tẹ̀síwájú lẹ́ni òun náà báàbù tí bàbá mú wá báyìí pé máa já àfi kasratul half yẹn pé ọ̀rọ̀ tó wá ń pa ọ̀pọ̀lọpọ̀ ìbúra ọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ ìbúra. kí ló ń pè ní alḥalf ìbúra lédè lárúbáwá lè pè ní alìyẹmín alìyẹmínù ẹ̀rí pé à ń pè ọwọ́ ọ̀tún ní alìyẹmínù ṣùgbọ́n a tún máa ń pè ìbúra náà bẹ́ẹ̀ bákan náà àlùkọ́sàm àwọn orúkọ yìí ìka ìkan náà nìtumọ̀ wọn ìbúra wàá tàkìlù ṣẹ́yìn bìzíkìrì mọ̀ àbọ́mìn ìtumọ̀ búra ni pé a fi nǹkan rinlẹ̀ a fẹ́ fi ọ̀rọ̀ rinlẹ̀ tọ́ba ti fẹ́ fi ọ̀rọ̀ rinlẹ̀ kó lè bá adé nìyẹn lójú àtún fẹ́ máa fi nǹkan mi tì ń gbà mí. ara tá a máa ń lò láti fọ̀rọ̀ rinlẹ̀ ó ní zikiri mọ́ abdomen ká wo nǹkan kan tó ga ká wo ẹni tá à ń gbé tóbi ká fi tì ń dì í. nǹkan tí ó tóbi tó wúwo lójú ẹni tí ó búra àtẹni tí ó búra fún. ọ̀nà ń pè ní ẹ̀rọ káwa mùsùlùmí nígbà tá a fẹ́ fi ọ̀rọ̀ rinlẹ̀ àtọ́ akẹ́yẹlẹ bá a kó lè bá a gbà mí gbọ́ àwọn ohun tí gbogbo wa ń gbé tóbi tó tóbi jù náà lọ́lọ́run bá àwọn àfibúra káyipá àwọn ológun olóńsà láàrin ara wọn náà ni kó lè máa pé ọ̀rọ̀ tí ń sọ òun fi ń rinlẹ̀ sẹ́ẹ̀ òun ló fògùn rẹ̀ búra àbọ́sà àbí ọ̀bàtálá. ìdí ń jẹ́ bùrà náà ni ọ̀rọ̀ tá a fẹ́ fi rinlẹ̀ táwa dárúkọ nǹkan tá à ń gbé tóbi bìsí gàtẹ màkṣúsọ lọ́dọ̀ àwọn mùsùlùmí ó ní kẹ́límọ̀ tá a lò tá a fi mọ̀ pé ẹni tí ń búra bí ahadi huruf alukasam bí akóló kan nínú agbóló àwọn kẹ́límọ̀ tá a máa fi ń búra gẹ́gẹ́ bí bá kọ́ wa fi sórúkọ ọlọ́run kó níbi láàyè ó ti dìbò ránu àbí gẹ́gẹ́ bí wà ọ̀kọ́ ní wàláhì àbí gẹ́gẹ́ bí tá a kọ́ ní tàláhì ẹ̀rí pé kẹ́lìmọ̀ Allah náà ló wọ́pọ̀ jù nù tá a fi ń búra àwọn orúkọ rẹ̀ míì náà èèyàn lè lò bẹ́ẹ̀ irú tàláhì sí ó ní tàràhmánì tàràhìmì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó ní wàláhì àbí ní wàlúkùdúùsì. ìlànà bá mi sọ pé ní àwọn huruful qasami yìí nínú àwọn huruful jarri ni nínú nahwu tabati wa lò tán ọlọ́run táwa fi búra ara fún kẹsìrọ̀ ọ̀lẹ́ sọ pé wàláhù ẹtí ó búra yóò fún ẹtí ń fi ń búra yóò fún kẹsìrọ̀ ẹ̀rí tábà lórúkọ ọlọ́run lẹ́yìn wàlá lẹ́yìn wáyà fún kẹsàn wasalami ìyẹn ní o máa tú ìbúra. báàbù táwọn kà kí ni ó ní í ṣe pọ̀ mọ́ ọ̀rọ̀ tawhid ọ̀pọ̀lọpọ̀ ọ̀búra. إن كثرة الحلف بالله يدل على أنه ليس في قلب الحالف من تعظيم الله. أنتم في النيشة بلورو توحيد نقول ẹnikẹ́ni tó bá ti kúndùn kó máa búra tí máa ń búra lọ́pọ̀lọpọ̀ ìbúra yẹn túmọ̀ sí pé ní títóbi ọlọ́run kéré lọ́kàn. kò gbọ́dọ̀ tóbi dáadáa. máa yẹ kìtẹ́dì ayébátàlì halif bìlá ètò ẹ̀ka rí lọ́kàn ẹni tí ń fi nǹkan búra ká ah, ìwárìrì títóbi ọlọ́run tóbi lọ́kàn pé kó tó lè dárúkọ ọlọ́run gan yóò pẹ̀ ṣùgbọ́n tí wàá sọ di nǹkan tó yẹ pé tí nǹkan kan má ti ṣẹlẹ̀ yóò wà láì tàlá yóò ti máa pé a pé kò ká ọlọ́run ọba kún. wa ta'zimu Allah ta'ala min tamami tawhid ká sì gbọ́nà ọba tóbi ká bá bàrà rẹ̀ ara mi pé tawhid jókòó lọ́kàn yẹn. àyẹ́pẹ́ ní ìbáṣepọ̀ báwo ìsọ̀rọ̀ tawhid ni pé ẹnikẹ́ni tó kúnnù kó máa búra kí nǹkan má ti sọ ẹ̀kọ́ tá a máa búra tẹ́lẹ́ra wọn. eléyìí túmọ̀ sí pé ní títóbi ọlọ́run kéré lọ́kẹ̀ ògbé ọlọ́run bá subhanahu wa ta'ala tóbi bó ṣe tó àti bó ṣe yẹ. ẹ wá rí àyà alákọ̀ọ́kọ́ tí tàbákọ́ kò ti fún wa ń bì àyà náà wà ní Suratul Ma'idah àyà eighty nine ọlọ́ni wahfazu aymanakum ẹ máa ṣọ́ ìbúra yín o ẹ máa ṣọ́ ìbúra yín ayé bẹ̀rẹ̀ pé la yu'akhidhukumullahu bil-laghwi fi aymanikum walakin yu'akhidhukum bima aqadtumul ayman ọlọ́run ti ń sọ̀rọ̀ búra bọ̀ níbẹ̀rẹ̀ ayà yìí ó sì sọ àwọn àtàràn búra nígbà tó wá dìgbẹ̀yẹ wá ní wahfazu aymanakum ẹ máa sọ àwọn ọ̀bùra yín. wọ́n níbo láti sọ ìbúra Sheikhul Uthaymin rahmatulah alayhi wọ́n ní wa kullu yaminin la abtida'un ìbúra kọ̀ọ̀kan ló ní bẹ̀rẹ̀ wọ́n ti a bákan náà ìbúra kọ̀ọ̀kan ló ní parí wà wá sàtún ó sì tó láàrin bó láti sọ búra wa níbẹ̀rẹ̀ bó láti sọ láàrin àti bó láti sọ níparí. fan ibtida'ul half ìbẹ̀rẹ̀ búra òun náà ni kéèyàn fi nǹkan búra wal intiha ibi tí wọ́n ń parí sí òun náà ni al-kafaro kéèyàn tú kéèyàn san ìtara búra tí ò bá lè mú sẹ́mọ́. wal wasat kí àárín rẹ̀ ní kéèyàn tú búra àyípẹ́ nǹkan mẹ́ta ńlẹ̀ súnmọ́ kó ṣẹlẹ̀ ìbúra àti ìtanràn ìbúra kí ni ó tanràn ìbúra òun náà tí ó ṣẹlẹ̀ láàrin méjèèjì táwọn sí àlìhìn ìdí yàtọ̀ ní ìbúra kó má lè ṣe mọ́. wọ́wọ́ àyà fọlọ́mọ halafa àlà àtàríkè. fọ́ọ̀lì yẹn tí wọ́n túbúra òun náà pé. etí èèyàn tó ti búra pé òun ò ní í ṣe mọ́ ó wá padà sídìí ẹ̀ lọ ṣe ní wàláhì òun ò ní í ṣe báyìí mọ́ ó wá padà lọ ṣe ó ti túbọ̀ra torí mo fẹ́ túbọ̀ra mi rárá nǹkan tó bá ti lóhùn ní ṣe mọ́ tó bá ti ṣe ìtumọ̀ kó ti tu nẹ́nu òun ò ní pé yóò sọ gbólóhùn kan kó tó kó ìbúra ni ó ní gbólóhùn kéèyàn ó sọ kí ìbúra tó wáyé ṣùgbọ́n túbúra káìpẹ́ ńtọ́lọ́hùn ní ṣímọ́ tó bá padà sí jẹ́ òtí túbúra náà nìyẹn. àwọn ká àdàfẹ́ àbí máa ṣe tó búra kó wà láàyè ó ṣe báyìí. kò bá padà ṣe mọ́ àìṣe mọ́ kí ló ṣe túbúra wàhálà hàdà. كل يمين على شرط ماد فلا حنف فيه ولا وما لا حنف فيه فلا كفارة فيه يك جوجو يبرا على شيء ماد تيبرا لورين كتوتي كوجا أبرا لورين كتوتي كوجا فلا حنف فيه kò sí tànà ń bí òun àbíbò lè ó ṣe tànà tó ti kọjá tí ẹ bá búra lórí tó ti kọjá pé wàláhì bàbá alágbájá àwọn náà ṣe báyìí kí ni tànà rẹ̀ torí pé díẹ̀ máa ń tànà ni pé ìtì í ṣe àbí tí ìdílé kí ni tí ì ní í ṣe tó wá padà tó wọn ló tó ti kọjá òun ò ní sẹ̀rẹ̀ wàmẹ́là ìzàfi fàlà kàfàrà tàfi ìtàn àbátìlẹ̀ túbúra lórí ẹ̀ kò sí kàfàrà fún un yẹn ní búra lórí tó ti kọjá tó bá pẹ́ irọ́ lè yẹn torí ẹ̀ búra ló fi léwu torí pé kò sí tẹ̀rẹ̀ fún un ìdí tẹ̀rẹ̀ wà fún ni pé òun ṣe bẹ́ẹ̀ àbí òun ṣe kíni òun ní í ṣe ẹ pé mọ̀sẹ́kíbálù yìí tí ó padà ṣẹlẹ̀ nìyó ṣùgbọ́n ètò ti kọjá ó ti ṣẹlẹ̀ ọ̀rẹ́dì pé mú nǹkan yìí wàláhì èmi kọ́ ni mo ṣe kíni èmi kọ́ ni mo mú ìwọ́sí lọ́ọ́ mú ó wá lọ́sàn-án tànà kí lọ́ fẹ́ẹ́ tẹ̀ tànà kó ṣe pé nǹkan tó fẹ́ ṣe tọ́lọ́ ní ṣe lọ padà ṣe torí pé tó ti ṣẹlẹ̀ ọ̀rẹ́dì ni ṣùgbọ́n màá ṣe báyìí tí ò tí ì ṣẹlẹ̀ téèyàn bá ṣe mọ́ ibẹ̀ láti máa rí kàfàrà ìbúra. ẹni làkìlá káàdà sọ ọ̀dẹ̀ kọ̀ wọ́n fẹ́ pé téèyàn sọ pé wàláyì bàbá alágbájá ló mú ni tó ti ṣẹlẹ̀ kọjá àfàkọ̀dùbá rọ̀ àyíké ìbúra ọ̀tọ́ ló bù wà ilà káyipẹ́ ni ẹ̀kọ́ ló mú àbẹ̀tẹ́pẹ̀ kó wá jẹ́ níbi kan tó tún fi búra sí ká alágbájá ló ṣe ló ṣe nǹkan báyìí tó jẹ́ pé nǹkan ló ṣe ni kò sí ìtọ́nà kan tí ó ṣe torí tó ti kọjá ni kò sí ìtọ́nà fún tó ti kọjá fáwọn aasi irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ìhànà ìkàfàrà alátakùn ìlà àìláṣẹ in mustaqbal torí pé tá a bá níbura tá a bá níbura èèyàn túbura tí èèyàn torí ẹ̀ búra ní tí ó padà ṣẹlẹ̀ tó ń padà ṣe tí wàá padà ṣe mú àbí tó lóun ní ṣe tó ń padà á ṣe gbọ́n tó ti ṣẹlẹ̀ ọ̀rẹ́dì bóyá kan fẹ́ fi mọ̀ pé sóòótọ́ ni àbírọ́ ni òní yóò kì í ṣe pé èèyàn fẹ́ ṣe nǹkan mọ́ torí tó ti ṣẹlẹ̀ ni. wọn wá lé ẹjọ́ sọ ayé àlefa ara máa fi ọ̀nẹ̀ èèyàn dẹ̀ lè búra lórí ń tọ́ ọ̀rọ̀ pé bó ṣe rí nu tí ò dáwọ́ náà lójú èèyàn lè lórí ẹ̀ ẹnì ọ̀kẹ́ ṣe kúrò sèmi tẹ̀fùrẹ̀ àti máa ń pọ̀ nínú àwọn ìṣòro fún wọn àwọn yàtí yàtọ̀ ayẹkẹ́lá yìí lè báyé. kéèké wò pé mo bọ́ra lórí nǹkan tí wọn náà tó yẹ pé ọ lè ṣọ́ hundred percent pé bó ṣe rí ṣùgbọ́n ọ̀ ń bẹ́ẹ̀. bàbá ní náà ó lè wáyé ńgbà mí wàlìbáàlì kàdínlá tó ń kẹsí rọ. ẹ̀rí ẹ̀ náà pọ̀ jáǹtẹ̀rẹ̀rẹ̀ táàrí lẹ́pẹ́ àárẹ̀ tó búra lórí ntó ntó lékelémi rẹ̀ ni pé báyìí nìkan yìí rí. من يقول المجامع في النهار رمضان برسول الله صلى الله عليه وسلم a ní àpèjúwe ẹ̀ lárákùnrin kan tó súnmọ́ rẹ̀ lọ́sàn-án Ramadan ó súnmọ́ rẹ̀ a sì mọ̀ pé ẹni tó bá ṣe léyìí ó ti dá ọ̀ràn ńláńlá òní ẹ̀ lọ́wọ́ amú ọ̀sán fánibà Muhammad sallallahu alaihi wasallam pé nǹkan òun mọ̀ parun ànábi kí ló dé ó sì sọ ohun tó ṣẹlẹ̀ fánábì ànábi sì sọ gbogbo ohun tí ó ṣe ara tí ó ṣe òní ẹ̀ kó tó kọ ẹrú àbí kó gbáwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn àbí kó bá wọn aláìní olówó lágbára kẹ́kẹ́ ó sì gbọ́dọ̀ ṣe tán rẹ tó ṣe torí pẹ́ṣẹ̀ ńlá ni. àsìkò bá ń ná wá gbé nǹkan wá fànàbì ní nǹkan bíi sọ́dàpọ̀ àbí nǹkan bíi ẹ̀bùn. ànábì àwọn ọmọ sọlẹ́gẹ́ wa sọ pé tọ́lẹ́tọ́lẹ́ ni ànábì ni kò gbé kó lọ fi bọ́ àwọn èèyàn láti fi dí àwẹ̀ tó yẹ kó gbà tó lóun lágbára rẹ̀ ṣùgbọ́n nígbà tó wá tánẹ́bí kó máa gbé lọ tó wá sọ̀rọ̀ kẹfà níbi pé ta ni kí n fi ṣe sọ́dàkọ̀ fún ta ni kí n tún lọ bọ́. wọ́n sọ fún níbi pé ní ìjà àárẹ̀ yẹn kan nílùú mọ̀dínà yìí tó ń gbé bá dé làbàtà ìhà àlùbáyé àfọ̀rọ̀ mi ni ìjà àárẹ̀ àwọn yẹn kan tó ń gbé láàrin làbàtà ìhà yẹn pé òkè méjèèjì tó rọ kiri ká mọ̀dínà ìkọ́wà ìkọ́wà lẹ́gbẹ̀ẹ́ kejì àwọn aráàlú wà wà láàrin. ó ní ìjà àárí ìyẹn kan àárí fámìlì kan ní Mẹ̀dínà tó tó tálákà tó mi tí tó máa mọ lọ fi nǹkan báyìí ṣe kíni ebi àyè tọrẹ fún. ìdùnnà pé tálákà lèmi náà bàbá ni tó sọ bóun ṣe ròní torí pé kò dápọ̀ kálukú ní gbogbo ẹ̀dá ń gbé Mẹ̀dínà ní ìjọ náà. ẹ̀rí bó ti búra pé wàláhì mo fọ́ náà ń búra. ما بين لابتيها أهل بيت أفقر مني kò sí fámìlì kan tó ń يو lu Mẹdínà yìí ó tó tálíkà tó mi ìtò sọ̀nbọ̀n ṣe roni ó sì torí ẹ̀ búra ní àáfin wa pé ní nǹkan tí èèyàn bá rò pé bó ṣe rí nu ń gbà mí tó ọ̀ṣù ọ̀rọ̀ hundred ìyẹn lé ìbúra wàlákin ìdá halafa alamọ̀sẹ́kìbalín bìnnẹ́ àlàgálàbàtìfọ́n ní wàlàmúyà sọ̀rọ̀ ẹni ṣùgbọ́n tẹ́yẹ̀ bá búra pé báyìí lọ́rọ̀ rí fún tí tẹ̀pẹ́ tó ń torí ẹ̀ búra mi tó ti ṣẹlẹ̀ bọ̀ ni tẹ́yẹ̀ bá búra pé n tó lékè lẹ́mí mi rè fún tí ò tí ṣẹlẹ̀ ìjọba sọ pé ní ibi tí ò tí ṣẹlẹ̀ ní kàfárà wà ẹni tẹ̀lé ẹni bẹ́ẹ̀ ṣe yóò tú ìbúra rẹ̀ yìí kí ilá tẹ̀lé sámúká kàfárà kankan ní yóò ṣe kàfàrà o torí kó náà búra lórí nǹkan tó padà ṣẹlẹ̀ ní wàkílà látẹ̀rí sàmùkà ẹ̀rí ọ̀rọ̀ pọ̀ ní orí yìí o àyùmọ́ ìbí tá à ń lọ gẹ́gẹ́ ó ní tùmọ̀ ayà yìí pé ọlọ́ni wá fàdú àyùmánàkùn ẹ̀ṣọ́ ìbúra yín. yẹpẹlẹ ń gbà tó lọ ń sọ ọ̀rọ̀ búra ó sọ̀rọ̀ ìtúbúra ó sọ̀rọ̀ ìtanràn rẹ̀ ọlọ́wà ni ẹ sọ búra yín faman muradu bi hifzil yamin kí ìtumọ̀ ẹ sọ búra yín tọ́lọ̀ ń sọ àlìwà ìfìdá ṣe ẹ sọ yín níbẹ̀rẹ̀ ni táwọn tó pé ẹ gbọ́dọ̀ búra àwọn lè ń ti ha àbí ẹ sọ búra pé tẹ́ bá tẹ̀ búra tẹ́ lé mu ṣe mọ́ ẹ sọ búra yín pé ìwọ rẹ̀ ẹ gbọ́dọ̀ pé àwọn olùwàsàt àbí láàrin ìbúra ibo láti sọ alil murad ìtumọ̀ rẹ̀ pé ṣé ìtumọ̀ ọ̀rọ̀ ẹ sọ́bùra yín ni pé látúkfìrù lè hilfa billah látúkfìrù lè hilfa billah ẹ má pọ̀ ní ẹni tí ó mọ búra gbogbo gbà ṣètumọ̀ rẹ̀ nù. abul murad àbí ìtumọ̀ rẹ̀ ni pé ìgbà halaftun tọ́ba ti yára pọ̀ búra ọ̀nà tó fi sọ́bùra ni pé fàlàtà nẹ́sù tẹ́ bá ti yá búra ẹ̀yà sọ́bùra yẹn kọ́mọ́nà ọgbà wípọ̀ ti búra kọ́ ya má tù ú ìbúra nítorí ọlọ́ọ̀ ní í ṣe mọ́tò torí ẹ̀ búra kọ́ ya má ṣe nítorí ọlọ́ọ̀ má ṣe tọ́tọ́rí ẹ̀ búra kọ́ ya má ṣe má awul murad àbí tùmọ̀ rẹ̀ ni pé iza halaftum nígbà tẹ́ bá búra fahanastum tẹ́ wàá lè ṣe nǹkan mọ́tẹ́ tù búra fala tẹ́tùrùkú alkafaro. àwọn ìwọ̀ búra ìtàn náà búra ẹ̀ gbọ́dọ̀ filẹ̀ àbádéwò lè túmọ̀ ẹ sọ́bùra nu mẹ́tẹ̀ẹ̀ta ṣé ká máa pọ̀ lẹ́ni tó máa búra ni àbí tá a bá búra kárí pa sọ́bùra ká máa tú búra àbí tí búra bá tẹ̀ wá wáyé tá a wá tú ṣé túmọ̀ rẹ̀ ni pé tọ̀ gbogbo wọ̀ tó wá gun tútù yẹn yá ni kíni ẹ̀ yá ṣe. alijawab alimọ̀rọ́dù kúlù ha gbogbo ẹ̀ náà à ń sọ fún yẹn níbẹ̀rẹ̀ pé sọ́bùra mọ́ pọ̀lọ́pọ̀lọpọ̀ kí ni ìbúra òkè ó ti wá ó ti wá búra ń sìn kí láà máa sọ fún un ìbúra rẹ̀ yà máa sọ ọmọdé kí ni máa tu òkè ó ti tó wá tu kí láà tó sọ fún lẹ́yìn gbà ń yà sọ́bùra rẹ̀ ìwọ̀ tó wà ń bi ìbúra tọ́ tú ntọ́ lọ́ọ̀ni ṣe mọ́tọ́ padà ń ṣe àbí ntọ́ lọ́ọ̀ṣe tọ́ ṣe mọ́ bóòlù ọ̀ búra wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta náà ni o lè lọ lẹ́yìn ààrẹ yìí kásán búra wà ilé kakọ lílà tó mọ̀ ìmọ̀ fi hà bá wọ́n ní àwọn rúùsì tá a máa tẹ̀lé lórí eléyìí ó ní wáyé àná nasọ min kùránì aw sunna ìlà kánà yahtamilu iddata ma'ani ẹ̀kútọ́ bá rí àyà kan nínú alukur'an ó rí hadith kan nínú ọ̀rọ̀ anábẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam tó wá ní ìtumọ̀ tó pọ̀ sínú láàyò náà fi bàdọ́ àbàdọ́ tí kankan ò takora wọn wàlá mọ̀rọ̀ jẹ́ àlẹ́ àhàdéhìmọ̀ tọ́sí ni pé kàní ń tójú wájàbà hamluhu alàlùmọ̀ àánì kò lè ha ayé pé gbogbo ẹ̀ náà ló tú ìtúbura àbí ẹ̀sọ́bura ń bí àwọn ọmọ kan lórí pé ẹ má pọ̀lọ́pọ̀lọpọ̀ kí ni ìbúra ìwà máa ń wáyé gbàmídé yóò ti búra ìtàtúmọ̀ àsọ pé ìwọ́tọ̀ ọ̀rá ti búra yà á máa sọ ń tọ́ torí ẹ̀ búra o má ṣe kí ni má lọ túbúra ẹ tó yọ wá tó wá tó ṣẹlẹ̀ pé ó ti túbúra sọ ń sọ ìwọ rẹ̀ ṣe tó lọ ní kọ́ ṣe sọ ṣe. wal muradu bi adami kasratil half ìta àgbàlérò pé kéèyàn má pọ̀ lẹ́ni tí ó máa búra màkánà màkúdà wà màkúsúdà. Ma ìbúra tá a gbà lérò ni ìbúra tó jẹ́ pé yẹn jáde sọ́kàn rẹ̀ téèyàn sọ wílílì òun ni amọ̀mọ̀ yẹn jìrì alàlẹ́ sá bílà kọ́sìtì ẹ̀rí tí ò wá ti ẹ̀rọ kan rẹ̀ tó jáde lẹ́nu ẹni mísùlù ọ̀la bẹ́ẹ̀ ọ̀la fi àdìsí àdìsí wà tá a bá ń sọ̀rọ̀ lọ́wọ́ fàlámù àkàtàtà fi ìyẹn kò sí ti kò sí tẹ̀rẹ̀ kan lórí ẹ̀ àwọn fúnra kí wọ́n àtẹ̀yìn ògbèrò ẹ̀ tí wọ́n lókè ọ̀rọ̀ lè yẹ lẹ́nu kọ́ni wọ̀lá. alárúbá ilé tiẹ̀ máa ń pọ̀ lẹ́nu wọn sani gbèrò ẹ̀ lọ́dọ̀ wa yìí tó bá ti bá fúlàní ṣe rí ọkẹ́ wọ̀lá wọ̀lá ọjọ́ pé wọ̀lá yìí lásán láì ní gbèrò fún àjẹ́ lé kíní pé ń bora irú yẹn là ń pè ní yẹmí nù láàbò kí lá pé ayọ̀ yẹn lọ́dọ̀ kí láyọ̀ àkẹ́sọ̀kọ̀mọ̀lọ́wọ́ fi ládùúwì bí ládùúwì fi àìmáyẹnìkan àwọn ọ̀rọ̀ lágùn tí kan jáde lẹ́nu iṣẹ́ ìgbèrò búra ọ̀gbèrò kọ́mẹ́sì nǹkan ọ̀gbèrò ọ̀kẹ́ tó wà láì lásán ọlọ́run náà ní fi yẹ̀yẹ̀ níyà ìgbà tí yàrá Aisha rọ̀dí àníhà tí wọ́n tú rọ̀rọ̀ yẹn níbi kéèyàn kó wà láì láàrin ọ̀rọ̀ rẹ̀ bó yẹ pé àwọn àfáàní yìí ò náà káyì dégédé káyì sọ́ra báyẹ pé irú sáyẹ ọ̀rọ̀ tí ó mọ̀ ọ̀la ni pé kọ́kọ́ máa pé wàláì wàláì wàláì nínú ọ̀rọ̀ tó o bá tiẹ̀ gbèrò òbúra kò yẹ kí irú yẹn mọ̀ yẹn lẹ́nu púpọ̀ wàláyé ti máa rí bàbá alágbájá kò ó kàn sọ̀rọ̀ náà láì tí ẹ gbèrò pé òun fẹ́ búra irú ìlà ń pè ní yẹmínú làbò ìyẹn ló máa dé pé ìbúra tá à ń sọ nìyí tí ó tẹ́lẹ̀ ọkàn yẹn lápẹ̀ wà nìyẹn tó ń sọ̀rọ̀ ń sìn ó wà fi dórí tó tọ́ ní wàláyé wọn pé yín ọmọ wọn sọ yóò ní èyí tí òfin dénú. bàkàlálíkà min hifzil yamin a ní nínú òfin péyàn sọ́bùra náà ni adam alhansi alhansi fi hà kéèyàn má tu wàhálà fi tẹ̀sí ṣùgbọ́n kéèyàn má tu ìbúra yóò lálàyé nínú o. لأن النبي صلى الله عليه وسلم قال لعبد الرحمن بن سمرة تبقى النبي صفو عبد الرحمن ومن سمرة بي إذا حلفت على يمين طبعا برالولين ككا كي والله مباشين كمان fàrọ̀ àìsàn káìrọ̀ hà káìrọ̀ mi nì hà ọwọ́ àárí yìí tó dáa jù lọ tó ọ̀bùra yìí ń tẹ́lẹ̀ ọwọ́ àárí yìí tó dáa jù lọ wá ti lẹ́ni wà káìrì wá lọ sí yìí tó dáa bóyá fẹ́ náwó sí ìkẹtẹ́lẹ̀ kó wà láàyè ó sì báyìí ọwọ́ àárí nǹkan mi tó tún dáa jù yìí lọ́pàá ilé ọmọ ìsìn bẹ́nẹ́fìtì fáwọn èèyàn dáadáa wọ́n ti pé wàhálà ẹ̀ tó rí ìtàkọ́kọ́ ọ̀ wá ṣe mọ́ àìṣe mọ́ kí ló jẹun ìyẹn tó bora wá lọ sí tó dà ẹ pé nǹkan méjì máa ń nǹkan dáadáa méjì máa ń pàdé ńgbà mi àbí wọn lè máa fojú pé nǹkan báyìí ló dáa lè máa fojú kan wò ó kẹ́ni wọ́n á bẹ̀ lákìlá àwọn bá tẹ̀sí nílùú máa dáa ju àwọn tẹ̀sí wọ́n á búra ní tó dáa jù ní pé kọ́ ṣe kíni kọ́ tú búra tó pé ìtúbúra rẹ̀ ń nítorí kí lọ́ọ́ fi tú jẹ́mọ̀ nítorí nǹkan tí ó tún dáa ju tàkọ́kọ́ lọ. kéwàá lọ ṣèyí tó dáa oríṣi olórí méjì náà kí mo dẹ̀rẹ́ ṣe lè ah! ká ọkà tó rí mi ni mo sì ti wá kúra pélé ní í ṣe fi yín lẹ̀ lọ ṣèyí tó dáa ọlọ́pìnrin tí wàá búra tí ò wá ṣe mọ́ kí láà ló ṣe jẹ mọ́ ó ìbúra àdébà fọlọ sọlá ó ṣe lè fún Abdulrahman ọmọ sámúrọ. فحفظ اليمين في الحمد أن لا يحنث إلا إذا كان خيرا wọ́n ti gbọ́n tó dáa jù ní pé kéèyàn má tu bùrà àfi tó wáyé pé ntọ́ rí pé ọrí olómi tó dáa jù nù kéèyàn má tu bùrà. ìgbà míì gan bẹ́ẹ̀ tó yẹ pé ní nǹkan ìṣẹ̀lẹ̀ lómi rí ẹgbẹ́ yóò di ẹ̀dá tẹ́lẹ̀ ẹ̀rí àsìkò olùdíwọ̀n ló súnmọ́ yìí bóyá ti ṣe wà láì lọ́dún tó lọ ká ṣé òye báyìí nílé gidi ní gbélẹ̀ báyìí ti búra ọlọ́ọ̀ṣin kanu ọba padà gbọ́ sún náà yìí kẹ́ àdìtàǹṣe yìí àtúkù díẹ̀ káàtó ìtọ́ gbọ́n ló dàbí ju ìtọ́ fẹ́ ṣe tẹ́lẹ̀ lọ kí ló yẹ kí yẹn ṣe bẹ́ẹ̀ kó tú ìbúra yẹn la pé má tu ìbúra tí a ní ká sọ ìbúra ká má tu kí ó ní í ṣe lórí ntí ó yàtọ̀ sírù ìta sọ yìí ṣùgbọ́n tó bá búra kódà kó jẹ́ pé nǹkan tó dáa kan lọ ní tẹ́lẹ̀ tó wá padà rí mi tó dáa jùlọ tó lẹ́sẹ̀ jùlọ tó lóore jùlọ tó láǹfààní jùlọ ní tó dáa jùlọ kọ́ tú tà kọ́kọ́ káde á sọ pé ẹ̀sẹ̀ ní ní ẹ̀sẹ̀ kọ́ gbà lérò tẹ́lẹ̀. àbọ̀ àbí nǹkan tó dáa náà ní tó yẹ pé alimọ́sílátùl ká sọ̀rọ̀ àmì ẹ̀ pé àǹfààní tààrẹ́ nìkan nìkan ń sàǹfààní o nínú ẹ̀sìn

láàárọ̀ la mo fẹ́ ka kúránì mo fẹ́ ka jésù mẹ́rin jésù mélòó mẹ́rin mo fẹ́ lo àsìkò rẹ fún ọyìn ìdìbòra kótó dàárọ̀ lẹ ó ní ládàá bí ó ní ládàá kéèyàn ka kúránì ládàá tí ó ní òṣìṣẹ́ ọlọ́run ìwọ kótó dàárọ̀ lánàá gábájá ah, kọ́wá káwọn ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn kódà ah, mo ti ti búra pé òun kì í àwọn àárọ̀ lálẹ́ pé mo fẹ́ ka kúránì náà. Ah, èèyàn nídìí yín gan nídìí nǹkan tó ti ráyè kílẹ̀ ẹ̀kẹ́ ni ẹ ṣe kò lọ kọ̀ wọ́n kí ni yóò jẹ́ tókè yóò jẹ́ àǹfààní tí yóò pọ̀ ẹ pé orí tó da kan ìgbò yóò padà sórí tó da tó tó bẹ́ẹ̀ jùlọ alẹ́ torí nǹkan bẹ́ẹ̀ alẹ́ fi tú ìbúra. mẹ́tọ́ àlùfáà lè àpèjúwe rẹ̀ ni rọ́jùlù nǹkan ọ̀dùn ìkan sọ pé wàláyé láòká lè mú fòlànà pé mo fọlọ́ ń búra tó mí ni ẹ̀ pé wàláyé lágbájá o láòká lè mú mo ní bá a sọ̀rọ̀ mọ́. wàá wà mí lẹ́nu mọ́mìnì alẹ́ rí náà yàrún ajruhum tó jẹ́ pé ẹni tí ń bá wí ẹni tó jẹ́ pé mùmí níní tí ò sí tó sọ́dẹ̀wọ̀ pé ká má bàa ṣe. فهذا يجب أن يحنث في يمينه ويكلمه أني إنتو داجماني ناني كوي كوي عملو باصرو kó túbúra tó bá túbúra torí pé torí tó dáa ló fi túbúra sẹ́yìn tún nítànà àbí onítànà à nítorí pé torí tó dáa ló lọ ṣe pé kò á nítànà ó nítànà o gbogbo òbúra téèyàn bá ti tú ló nítànà. kó wa lọ tó dáa jù ẹnìkan wá kan fún mi jọ kan onígbà tí ọrọ ń ṣẹlẹ̀ ń búra pé òun ní sọ fún ṣùgbọ́n padà rí pé àǹfààní ni ní ṣe kíni kó gbọ́ bóyá bí mọ̀nà bóyá kó tó yóò pé tí mo fẹ́ sọ yìí o òun ti kàfàrà òun ó sì san ṣùgbọ́n òun rí pé ní ó káwá wípé ní nǹkan ẹ̀ṣẹ̀ ní nǹkan ṣe pé nǹkan ẹ̀ṣẹ̀ kò yẹ kí yẹn ṣe tẹ́lẹ̀ náà kí wọ́n ti búra pé tó ń bá gbowó oṣù wọn o òun wà á ta kínní bàbá àjẹ̀bú tó sì ti búra tó yẹ kó ṣe tẹ́lẹ̀ ó búra kò búra tó yẹ kó ṣe irú nǹkan bá kò yẹ ó tẹ̀ tó wá torí ẹ̀ búra. tó bá padà ronú gbàgbá tí mo torí ẹ̀ búra yìí kò mọ̀ dáa tí ò bá ṣe mi ó tún búra àbí ò tún búra sẹ́yìn ó tún ṣètọ́nà ẹ́ torí pé nǹkan ẹ̀ṣẹ̀ ló fẹ́ ṣe tẹ́lẹ̀ sí yóò sọ̀tànà yóò sọ̀tànà èyí tó lékì lọ́rùn àfààní pé lókùnbà tó yẹ kó ti fọlọ́n dá ti tẹ́lẹ̀ náà yóò sì sọ̀tànà lórí ẹ̀ tó lékè nìyẹn pé tó bá náà ó ṣẹ̀ kó wá padà ronú pé wà dà ẹ̀rí pé ìyàwó tó bímọ yìí ìyàwó tó lóyún tó bá bímọ olórin kan lòún pè òun fẹ́ràn rẹ̀ púpọ̀ tó yìí tó wá padà lọ gbé báyìí nǹkan báyìí àti kò dáa tí ò wá ṣe mọ́ yóò sàtọ̀nà ètò àwọn ẹni pé ní ẹ̀lẹ́ àwọn pé kíkú mọ́ sẹ̀tọ̀nà kí kúkú wá ṣe kíkú pé mí ní ní ṣégedé ní ní ṣe mọ́ bàbá jẹ́bújọ́ mi ní ìtàwọn kíkú wá sílé tí mo torí ẹ̀ búra yìí níta sọ fún ẹ náà ni pé mọ́tẹ́ kí ni mọ́tà kọ́ túbúra ó yá ju pé kọ́ lọ ṣẹ́ ọlọ́run ọba lọ. mìsáàlù àkàrọ̀ àpèjúwe mi rọ́jùlù èèyàn kan kọ́ لأعينن فلانا على شيء محرم fẹ̀hún rẹ̀ lágbájá lọ lórí nǹkan ìwọ̀ tó fẹ́ ṣe bí ó fẹ́ ṣe sì ná wọ́n á ní ọ̀ràn lọ́wọ́ lórí ẹ̀ àbí ó fẹ́ mutí ọtí búra pé tó fẹ́ mú ni ọtí búra pọ́ ra fún fàhábà yajibu al-anfu fi irú yẹn dandan ni kéèyàn tún búra wal kafaro kó sì sá kó sì tàn án wàlá ayọ̀ ìnùhù kó má ràn án lórí tí ò da torí pọ́lọ́ ní wàlá tà áwánú àlàlí ìsìnmi wà lórí wa ẹ má ràn án lọ́wọ́ lórí tí ò da lórí iṣẹ́ ẹ̀ṣẹ̀ àbí nǹkan kọjá àlà lórílẹ̀. wọ́n ìlà káàdì àmúrù mùtàtàwíyà á ní ká pé ìtọ́rí tẹ́lẹ̀ yẹn tó fẹ́ ṣe àti ìtọ́rí sí táwa gbé sórí òṣùwọ̀n ìjọra wọn lọ. yóò láṣì tánú fún alápèjúwe lápẹjọ bóyá nǹkan tí èso ọ̀ràn yẹn ní tẹ́lẹ̀ eléyìí ń tẹ́ ẹ̀rẹ́gẹ́ni tí èso ọ̀ràn yẹn lónà wá wà nípò kan náà yìí tó torí ẹ̀ bóra rè wọ́n padà rí ibùká ah, eléyìí lè tó dá o ṣùgbọ́n lẹ́mù kan náà ni wọ́n ṣe kíni lájọ wà nínú ìdájọ́ ẹ̀sìn wọ́n ṣe kéèyàn yẹn tó bóra ló dá àbíkúmọ̀tò wà áfùdọ́ọ̀lù ṣéfìlì yẹ̀mẹ́yìn rìsítẹ́sàn orí náà kò dájú yìí tó fẹ́ ṣe tẹ́lẹ̀ náà lọ ipò kan náà ni wọ́n jọ wà. وكذلك من حفظ اليمين من حفظ اليمين أني لا راقان صبرا أنني إخراج الكفارة بعد الحمد تبا توا تبرا àwọn ojúṣe tó dé bíi ìtanràn ọgbọ̀rọ̀ múṣẹ. wal kafaratu wajibatun fawra ká sì mú ìtàn ránṣẹ́ ètò dọ́ràn yẹn ọ̀ràn yẹn kíákíá ni ìyáni asúnà fìlì wàjibát owó àlùfàwòrán yà tó kí tábà pè nǹkan lọ́ràn yẹn ìpìlẹ̀ rẹ̀ ní ká tètè ṣe yẹn ni tí àwọn àfọ́ni oṣùlù máa ń sọ pé al'amuru yaqtadi al-wujub wal-fawriyya yà tẹ́tẹ̀ bá ní àti nǹkan ọ̀ràn yẹn ní ká tètè mójútó ká tètè ṣe ká má kílẹ̀ rí ẹ̀rí ẹ̀ náà ni pé wà sẹ́bi kò lè xayọ̀rọ̀ nítorí bá ti jẹ́ dáadáa ẹ tètè sáré ìdíje kẹ tètè lọ mójútó kẹ ẹ ṣe. torí pé ẹni tó dára kàfàrà ń sìn ẹni tó bá wù mí jọ tó bá wù mọ́ ẹ ṣe tó bá kú lórí ẹ̀ ògbé lápẹjọ èsì ẹni táwẹ̀ bá láyé ó wá rẹ̀ nínú àwẹ̀ kágbọ́rọ̀ yìí o ó wá rẹ̀ nínú àwẹ̀ nínú àwẹ̀ yẹn náà ló wá kú kí ló wà lórí ẹ̀jẹ̀ mọ́ kí ni ìtàn àtọ́wà lórí ẹ̀ ayọ̀ àtọ́rí pé ń gbà àwẹ̀ náà ó lé ẹsikíìsì ó ti kí ni ó rẹ̀ ẹnì kejì ó dára kàfàrà káwẹ̀ tó dé. bóyá àbínú àwẹ̀ yẹn náà tẹ̀ ló dára kàfàrà. ó búra kò lè múṣẹ mọ́ ló bá kúnú àwẹ̀ yẹn kí ló wà lórí ẹ̀ gbèsè wà lọ́rùn tiẹ̀ o ìyẹn ló fà á nẹ́bi ka àwẹ̀ ìtanràn kàfàrà nínú àwọn àwẹ̀ ọ̀ràn yẹn ni kò wá sáwẹ̀ nìkan nìtan rẹ̀ bá ti sọ síwájú. àìpẹ́ ẹnìkan tó bá ti búra rí tó sì mí ni ẹ̀ pé báyìí báyìí lòun ó ṣe tí ò lè ṣe mọ́ dandan yà tètè tú tí ò bá eh, kó yà tètè san ìtanràn ìbúra rẹ̀ àbẹ́ tó yẹ pé ní òun ní ṣe nǹkan báyìí mọ́ tó padà ṣe kó yà tètè san ọ̀rọ̀ tó wà lọ́rùn ẹ̀. wàlùkàfàrọ̀ tún kí wá ní ìtanràn ìbúra ìtààmù aṣáláàtì màtàkì ó náà ní ká fún àwọn aláìní mẹ́wàá lóúnjẹ min awsat ma tut'imuna ahlikum aw kiswatuhum aw kiswatuhum ìyẹn pé ká fún wọn lóúnjẹ nírun táwọn fáwọn ará ilé wa jẹ awusa tó wà ní agẹdẹ méjì kó kẹkọ wọn jù pẹtùngọrù jẹ ńtọ lè gbé fún yàn ẹdìrẹ ẹ wá wá gàrí àti kúlí fún kúlí fún wọn kátà ti bọyàn mẹ́wàá àti ẹdẹyìn náà máa ń jẹ níkiri nílé yìí nù àbí àìlọ́gúnyán àti ọbẹ̀ tó lágbára fún wa ẹ̀pẹ̀rẹ̀ fún wa tẹ́ntẹ́ máa jẹnu tó bá jẹ wá ṣèkejì òun ìkejì òun ìṣèkí ni ó lọ torí pé ó dúpẹ́ kó jẹ́ dáadáa ìfọ́nlóúnjẹ dáadáa ni ìwọ́n kó wá mú ti tàkọ́kọ́ pẹ̀lẹ́ sáwà gàrí fún wọn àgbẹ̀ ńjọ́ òní wọn náà ti mu gàrí bẹ́yìn oúnjẹ irú tẹ́ ń fún wọn fámìlì yìí jẹ ìyẹn gbọ́dọ̀ fi tán ra ìbúra àkọ́kọ́ nu. àwọn kìí sọ́wọ́ tó hàn àbí kéèyàn wọ̀ wọ́n lásọ kéèyàn wọ aláìní lásọ kọ́ lọ bí dọ́tí tasọ nínú tí wọ́n náà lè wọ̀ bóyá nkárá ni bóyá bóyá jàlábí àtọ́sí náà lẹ̀ ni ọba ní kámẹ́wàá máa ṣe kí ni ká máa sọ tọ́yẹ́ pàtó tẹ̀sí rẹ ni kọ́ táàtò mọ̀ pọ̀ wọ́n lásọ ọ́ tó kó wọn lọ lé télọ̀ wọ́n tún lè kí ni wọ́n wọ̀ wọ́n ọ̀dà sọ fún ẹnu. kérékọ́ méjèèjì lè yóò mú pọ̀ òtọ́ bá ti mú kan ìkejì náà ó ti bọ́. yẹn náà fáwọn ń kà kún àlùjù àlùwájibù lùmọ̀káyàr náà fáwọn ń pẹ̀lú wájibù yìí nínú usul. ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ yẹn kan wà ṣùgbọ́n fún ọ ní option tọ́ba láti ṣe kan nínú tí yẹn là kalẹ̀ ó ti ṣe kí ni ó ti ṣe náà nù ẹlẹ́ẹ̀kejì tẹ́yẹ̀ lè fi ṣètànà òníyún ẹlẹ́ẹ̀kẹta àwọn tàhírù rọ́kọ̀bà àbí kéèyàn tú okò kúrò lọ́rùn ẹrú ẹrú fẹ́ẹ́ pọ́n lò nílò kíndẹ́ tí ò lè dá nǹkan ni tí ò lè jogún kéèyàn tú okò kúrò lọ́rùn ẹ̀kọ́ dọmọlúwàbí jama èwo ló wọ́n jùlọ mẹ́tẹ̀ẹ̀ta ẹ ẹrú èwo ló tẹ̀lé aṣọ èwo ló wá kéré jù oúnjẹ ẹ̀rí pé ẹ̀sìn kan mú bi tí orin ó ó ó wálẹ̀ fún wa. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí là ń pè ní ìsọ́lù kàfàrọ̀ àwọn nǹkan tá a fi ń ṣètàn téèyàn bá búra tí ò bá lè mú ṣe mọ́. mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ṣe. wàhálà ala sabili takhir eléyìí gbàláyé wà kọ́ ọ́ ṣùsì tó bá wù ẹ́ faman lam yajid ṣùgbọ́n tó o bá wá rí kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí fasiyamu salasa ayami gba ló tó káwé o ẹlòmíì tó bá ti túbúra nǹkan àkọ́kọ́ tí kọ́ ronú ẹ̀ pé kò ṣe kíni kò lọ gbà wẹ̀ rárá o mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ ìlọ lọ́pṣàn tó o bá lè fún wọn lóúnjẹ èèyàn àwọn aláìní mẹ́wàá tó lè dáṣọ fún wọn tó o lè dú kan tó lówó rẹ̀ láti kíni láti túlẹ̀ ìgbẹ́ lọ́wọ́ amú àwẹ̀ ìyóò gbà wẹ̀ mẹ́ta àwẹ̀ yìí yóò gbà ẹ̀yìn ètò pọ̀ lọ́rọ̀ àwọn àáfàá ni pé ó lè skata ẹ̀kọ́ mọ́ gbàtẹ̀léra wọn ṣùgbọ́n nínú rìwáyà kìrá àti ibnu Mas'ud ẹgbẹ́ kejì kìrá mashura wọn lọ pé ó ń kà pé sí àwẹ̀ ẹjọ́ mẹ́ta mùtàtà àbí à tó tẹ̀lé ara wọn pẹpẹ táwọn afa máa sọ pé tó dáa jù pé kéèyàn tó tẹ̀lé ara wọn. eléyìí ni àwọn àtàràn ìbúra kílà àpárá kọ̀ọ̀kan jẹmọ́ nínú àyíká lè ṣùsì tó bá wù wá ká fún yàn mẹ́wàá lóúnjẹ ẹlẹ́ẹ̀kejì ká dá sọ fún mélòó ẹlẹ́ẹ̀kẹta ká tó pẹ̀ ẹrú téèyàn bá lágbára ló ku àwẹ̀. á fi ọ̀rọ̀ kan tì sọ́dọ̀ ìmáàmù al-imam malik imam dar al-hijra rahimahullah ta'ala wọ́n ní imam malik ní fatuwa kan pé àwọn lọ́balọ́ba àwọn olófin nínú mẹ́tẹ̀ẹ̀ta wọn àfi àwẹ̀ nìkan ni wọ́n ṣe kí ni wọ́n máa mú. àwọn àbí imam kan nítorí kí ni tọ́lọ̀ ń túlẹ̀ fún wa nítorí pé lọ́ba lọ́ba àwọn lówó wọ́n lówó àbá lówó àwọn èèyàn ńláńlá wọ́n bá ní kó máa bọ́yà hundred kẹ́ kò ní lára pé kò ní rí ìbúra sí kẹ̀kẹ́ yóò kàn máa bú yóò kàn máa túbúra kó o bá ní yóò kàn máa bọ́yà tó pé kò pé ṣùgbọ́n tó bá ní kó gbàwẹ̀ bó ṣe lówó tó tẹ́bi pa kò ní máa túbúra ní ìgbà míì kí láti sọ̀rọ̀ tí wọ́n mú sọ yìí ọ̀rọ̀ ṣùgbọ́n mímẹ́ tí ìmáàmù ti sọ́lẹ̀ lẹ́yìn ti ah ìmáàmù eléyìí o ó ta kò sí kíni ó takò nẹ́sù tí ó wá àwọn bọ́yọ̀ ọ̀rìn ilẹ̀ àbíkò ọ̀rìn ilẹ̀ wọ́n lára ìkejì tó jọ ní ráàyè alimami Malik nípa ọ̀rọ̀ àkíkọ̀ pé ìjọ tó bá ti fi dídájú bá tilẹ̀ mọ́ kà mọ́ kábẹ̀rẹ̀ ní ìjọ kejì ẹ̀rí pé àwọn tọ́jẹ́ tọ́lábà alimam lójú ẹ̀sẹ̀ náà ah, ká anakunmọ́lá ẹ̀yìn náà lẹ́kọ́ apẹ́ nẹ́sù ní ká kàtẹ́lẹ̀ ọlọ àlọ yìí tá a fi sàpèjúwe àwọn bóyá orin lọ́dọ̀ Imam Malik ṣùgbọ́n àpamọ́ sábà ń kó tiẹ̀ pé ká pé lọ́balọ́ba ni àwọn òní kan àní rí ìbúra yẹn ìtàn rẹ̀ àní rí sí yà torí pé tán fi bọ́ yẹn ó ṣe kí ni ó wà nílẹ̀ káyipá sọ náà fẹ́ rà fún yẹn owó tán fi rà wà nílẹ̀ àwọn òní rí ìbúra yẹn sí kankan pẹ̀lú àwọn èèyàn ńláńláńláńlá tá a námọ̀ láwùjọ wa tẹ́ pé owó tán wéèsì gan kéde kékeré pé irú yẹn òní rí ìbúra sí kankan wọ́n bá ní ó gbà yẹn yóò ká lára ṣùgbọ́n bó ṣe wà fún tálíkà náà ló wà fún olówó òun náà gbọ́dọ̀ mú àwẹ̀ àbí kọ́kọ́ wò kán nínú mẹ́tẹ̀ẹ̀ta tí ò bá lágbára ní ìṣẹ̀wá gbà rẹ̀ Allahu a'lam. náà nípa ìsìlì yẹmí ni láwùjọ sàlásà tó nà á ni ayé pé bóun láti sọ́bùra ọ̀nà mẹ́ta ni ó wà alákọ̀ọ́kọ́ fi ibtida ilhal níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìbúra bó láti wá sọ búra ní pé ká mọ́ pọ̀ lẹ́ni tí ó mọ búra búra búra tọ́rọ̀ bá ti dun ẹlòmíì hàn jẹ́ ní tìǹdí kó búra yóò ti mọ láàyè yóò ti mọ bínú sọ̀rọ̀ ká mọ́ pọ̀ lé ẹni tí ó mọ ṣe bẹ́ẹ̀. wàlí adam kéèyàn lọ mọ̀ pé ana kẹsàn án tàlhálì ọ̀pọ̀lọpọ̀ búra tó lè fò sí kọ́tà bíṣàf kò ní jẹ́ ká rí láì lórí ẹni ẹ̀mọ́ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ìjọba ìwà wàlá pé ẹ̀rọ àgbẹ̀ mọ̀ wàlá wàlá yìí yóò wàlá yìí yóò jẹ́ ẹni mọ́. bẹ́ẹ̀ ṣe búra jọ́ dídẹ́ ẹ̀ ni tẹ́ ẹ̀ mú ṣẹnu. bẹ́ẹ̀ dẹ̀ ni tí mùsùlùmí bá búra ó kó mọ níwèétì lọ́kàn wa bẹ́ẹ̀ láàrin oṣù méjì àti ìgbọ́rọ̀ ẹlẹ́nu ẹ̀ àbí láàrin ọdún kan rìn bá mu tó ọ̀nà sáfì fi àkùbárì àwọn ń sọ gan tó ka bá èèyàn fẹ́ káwọn tí bá ń búra àwọn èèyàn nítorí ẹ̀ kà kún ẹ̀fẹ́ inú ń sọ búra ìbúra bí ṣe máa ń bú gbogbo gbanú. bákan náà hefukun ha wàzáàkà bí adam alhansi fi yẹ pé ká tu ìbúra ilà má má sùsì náà ká má sábà àyàfi tá a ní exception wà lórí ẹ̀gẹ́ mi tá a sọ síwájú ewó lálẹ́ tú sábàárì tó dáa jùlọ àyọ̀wá àbí àbí tí ò dáa tẹ́lẹ̀ tó torí ẹ̀ búra ó lè yẹ pé bóyá ṣètọ́nù ló lu ẹgbẹ́ ìwọ náà pé kò dáa ó sì búra rẹ̀ àbí ọ̀dí ìmọ̀dájú ẹgbẹ́ ọmọ pé nǹkan yẹn ò dáa. ọkẹ wàláì tíìpì kú o ẹnìkan ló ní wàláì lànà àwọn yìí lòun kù sí nílò àwọn oníṣẹ́ ìjáde tó bá kí wá sí bọ́ńkù dáadáa tó bá gbọ́ tó bá fẹ́ yí padà sókè ọmọdé à ń ni kó tó búra náà torí pé ó ti rí yìí tó dáa àti búra àti wá padà túbúra àtòrí àní tó dáa jùlọ fi túbúra yìí àbá pé tá a fẹ́ ṣe ò dáa làwa fẹ́ filẹ̀ àbí tá a láàmú ṣe àbí tá a láàdí ṣe mọ́ ìyẹn ni ò dáa wá padà rí tó lékè ni tó dáa gẹ́gẹ́ tó ní òní bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ tó ní torí ẹ̀ búra kàtà ẹ pé bá pé kálukú ti máa ṣe nu kálukú kúkú lọ́lọ́tọ̀ọ̀tọ̀ wà láì tà láì nǹkan ò ṣe lékè ni kò lè pé mí àti ẹ̀pọ̀ mọ́ tí máa ń tẹ̀ láàrin obìnrin dáadáa tó bá ti sọ yóò fún yẹn rí yá ṣe kínní yà á tú búra tó bá pẹ́ ni tó lẹ́tọ̀ọ́ ká máa bá ṣe ni. torí pé ìbúra ni omi pé èbó ti wá búra ìbínú ti padà á tán lára ẹ̀ á ní kó tú búra ni. tó bá wá tú búra yìí kó wá sọ ìwọ tó ṣe kínní tó dé àmì tó ti tú búra á sàwọ̀ á sàwọ̀ náà ni. ètò ìṣòro mọ̀jù ó ní ìbúra ètò lágbára sí nìyẹn o. ẹ̀ pé téèyàn bá ti ẹgbẹ̀sẹ̀ àmọ́ mẹ́rin kẹ́ dákun téèyàn bá padà pẹ́ dákun tani bàbá alágbèjà jẹ ní gbèsè tani alágbèjà jẹ ní gbèsè yẹn tún dùn mọ́ o tí yẹn bá béèrè ọ̀sán láti mọ irú kẹdà pẹ̀yìn ọmọ tí bàbá yóò fura kó tó kú tí ò tún fura sẹ́wọ̀n náà mọ̀ yìí. kódà lómi ìgbà tó fura láì sí ìgbẹ́ tó bá pé tẹ́ ẹ̀ ti fura kẹ́tẹ́ ẹ̀ túlù aláwọ̀ lè ti gbàgbé ibi tí ò sọ ìwọ̀ fura sí ó ti fún ó ti tú ó ti gbàgbé. ẹlẹ́wọ̀n náà mọ̀ ní ah, táwọn ní àlìkàfáàrọ ẹrí wàá yẹn kúrò ayò dọ́ ọ̀fà ilà zálìkà máàna ẹni atúlẹ̀ fi kún mẹ́ta tá a sọ yìí máàna rọ́ọ̀bẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin wàá wà á nà yá lífú bìbẹ́ ìlà òun náà ni pé èèyàn lè búra ṣùgbọ́n má fi nǹkan míì búra tó yàtọ̀ sọ́lọ́ lè ánà rọ̀ sọ́lọ́ lásán àṣálá torí bá lè bá àwọn ọmọ rẹ̀ àṣálá. side Ànábì pè ní bùrà ìyẹn gbọ́dọ̀ sọ́ra fẹ́lẹ̀ ẹ̀rí àmì ẹlẹ́sìn tó nílẹ̀ sọ pé ní òun fi ilẹ̀ tó wọ́ sùn òun fi búra òun fi kíní kan lẹ̀ yìí ó kíní òun fi búra kódà lómi máa fi ṣe olóore rẹ̀ búra sátúlẹ̀ fi ṣe olóore búra àìfi ṣe olóore wa búra. agbọ́dọ̀ sọ anabi àwọn sàlá ó ní inna Allah yanhaakum antahlifu bi abaikum kẹ́ má máa fan bàbá yín búra wa man kana halifan ẹnikẹ́ni tó bá fẹ́ búra falyahlif billah aw liyasmut kéèyàn fọlọ́nbúra tó máa kọ́ ọ̀lẹ́ fọlọ́nbúra yà gbẹnu ẹ̀ dákẹ́. bákan náà níbi ní man halafa bi ghayri Allah ẹnikẹ́ni tó bá fi nǹkan míì búra tó yàtọ̀ sọ́lọ́ faqad kafara aw ashrak afakọ̀dẹ ashraka aw kafara ìyẹn pé ó ti ṣe kẹfìrí sọ́lọ̀ ó sì ti ṣẹbọ sí i. ẹ wá ní hadithi kejì tó tẹ̀lé náà ní hadithi àbí òrìrà olótẹ̀lé àyà yìí. ó lóun gbọ́ bá lọ́wọ́ àwọn sọ́lá sọ báyìí pé ní alhálfù mọ̀n mọ̀n ìbúra máa ń jẹ́ kọjá yá ìbúra máa ń jẹ́ kọjá lé kíni kọjá yá ẹ̀yin ọlọ́jà káyà sọ̀rọ̀ fúnbúra wà á mú wọn ṣíkọ́ tó ń lè kà ṣùgbọ́n iṣẹ́ tá à ń ṣe mi máa ń parun ni kì jẹ́ kó ní àlùbáríkà. mọ̀nfàkọ́tò lè sẹ́lẹ̀ kí ìtumọ̀ rẹ̀ tẹ̀rùwéjì lè sẹ́lẹ̀ ìmọ̀ ni. eri kọjá ala sẹ́lẹ̀ akọ̀dìyà ala zaati ha. a nígbà míì sábàlẹ̀ èèyàn búra lori ọjà ó lè kọ́ ọjà kankan lèyàn ni. ti kí nítorí ẹ̀ búra nǹkan gẹ́gẹ́. wàlá oríjìnà ni kàyà ìfà náà mílíọ̀nù alimọ́sánà ìfúláni alimọ́sọ́rò wàlá kọ́mpìnì báyìí ló ṣe èbìlì àwọn kọ́mpìnì tó yẹ pé ó gbajúmọ̀ láàrin àwọn èbìlì jáwùdà pọ́nmọ̀ nǹkan ṣe dáadáa. ẹ̀sùn wàlẹ́ ìfàtúmí ni nǹkan yóò sì wá láti rẹ̀ ẹ̀sùn pé lùwà yìí tó àbí kíkálukú ló dùn pé ọrí lára sẹ́ẹ̀tì kòmínì pé nọ́kíà ló ṣe ṣùgbọ́n lumi náà ní ìdìbòrà tó ní pé kò sí rọ́bẹ̀ lọ́dọ̀ tiwọn àìmí tí wọ́n bá ilé jẹ àti ẹ̀jẹ̀ kan wọlé ṣùgbọ́n nọ́kíà lọ́dọ̀ tiwa ó sí kọ́tò iléeṣẹ́ mi ni o bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ayiwa. bẹ́ẹ̀ ni àwọn oríṣiríṣiríṣi nǹkan ọmọ búra pé alórí jìnnà kéde lè lè lè pé ìtàn lọ alórí jìnnà ni àná àbí èèyàn búra lórí iná òun rẹ táìpù ẹ kàyà àlìfà náà mi hàdí wàyà mi kàṣà ẹ rí irin náà fi ṣe ó lè yẹ pé nínú pákó ni àmọ́ pílásìkì kan ń tún fọwọ́ nà lójú ẹ. àwọn ẹlòmíràn tó máa fà á ó yìí àwòsífà àbíròyìn kàyáṣfà náà tọ́yìn bàkà ní tó dání wáyà rọ̀dí àgbẹ̀gbọ́n tí ò dání. pé oríjìnà ni ṣùgbọ́n fẹ́ẹ̀kì ni. àwọn èlò kí màmí kéèyàn búra lórí owó kàyáṣfà ánàkì mọ́ta mi àṣà iye tó alẹ́ bá ra ọ̀lẹ́ hundred naira náà ni iye tó anábìlẹ́gẹ́ni tàbí ránù kódà ten naira náà abẹ́jẹ lórí rẹ̀ kò búra lórí kọjá dà kò dá mọ́ ó ń búra lórí kí nìyẹn lórí owó gbogbo ẹ̀ ló lè ṣẹlẹ̀ o. lọ́dọ̀ àwọn tajàtajà ànábi ní irú nǹkan báyìí mo mọ̀ kíkọ́ tó lè ka iṣẹ́ téèyàn ń ṣeun ló máa ń pa jẹ. mo ti lè fàyà wà ìtìláàfù yẹ́sùn ìtìláàfù lè ṣe sí ó lè bàjẹ́ físíkálì tẹ́ni oníròjù tó fi lè ṣiṣẹ́ mọ́ tí ò ní jù ṣe fún látara ṣẹ́wọ̀n bí a yóò sọ lè tọ̀ lọ́wọ́ aláàmárì ṣé án yùtìlífù kódà ọlọ́run lè bọ́wọ́ rẹ̀ jẹ́ látara ti ṣe tí wọ́n ń korúkọ ọlọ́run wọ́n fi ń justify irọ́ tó ń fẹ́ ṣe kínní tó fẹ́ pa kẹ́yìn parọ́ lásán kó mọ̀ búra ṣé tó ṣe dáa kó tó wá ẹni tó dá wa. tẹ́yìn bá jẹ́ ọmọlúwàbí yẹn tó bá pè dáa ti ń tí ò dáa pé kó lọ sójú àbálágbá tí èsán ń kókò àbálágbá yá ti gan ó yẹ kó bínú ẹ̀ ń pè mí sí ń tí ò dáa ká tó rárá ṣe kọ́ lọ́run tó ṣe kínní tó dá wa yẹn ló fi bí ọlọ́ọ̀bá nínú bẹ́ẹ̀ pé fisikali lówó yóò parun kọ́nà ń dẹ nǹkan sí gẹ́gẹ́ bí kíni kahar kọjá rẹ̀ jóná àwọn náà àbí kọ́ máa gbé lọ àwọn márùn ní àbá rẹ̀ ló tiẹ̀ sí yẹn kò sọ yẹn yóni kò sọ ìbálòmọ́ máa fàyòtì lẹ́fà òfin ìlàjì pẹ́ pé owó yẹn owó owó tó pa látijọ́ yìí níbi kíni ọmọ ẹ̀ ń dẹ sí ibi àárẹ̀ àárẹ̀ tẹ́wọ́ ó ti parun. wàlẹ̀ ìtìláàfù lè màá náwì ó ti lè jẹ́ superficially ní tẹ́ẹ̀ ní rí pé owó rẹ̀ dínkù tó rẹ̀ ó máa pọ̀ sí. tó ń tún aṣọ fẹ́ ní tí ètò rẹ̀ bẹ́ẹ̀ ilé ẹ̀mọ́jà ta ẹ̀mọ́gbọ́n tẹ́fí ṣe kíni tẹ́fí ń tajà. ṣùgbọ́n tá a bá owó yẹn fi hàkí kọ̀kọ̀ lálùbáríkà. bí àyà ń sọ aláwọ̀ ìbárakà sàmì máa ní ẹ̀rí kọ́lọ́ kò wá ní fi ṣàǹfààní gidi kan láàdì iná wàlà àdúnìyà kò ní rí iná síbi àǹfààní tẹ̀sìn àbí ibi ọ̀rọ̀ kíni àbí ayé ẹni náà máa wo lómi ibi tẹ́lẹ̀ kó one thousand ibi tọ́lọ́ wọn máa nira àbí òní nira fún ọ̀lẹ́ ò lè déwájú lónìí kọ́ lọ́nà thirty thousand Kuda orí rẹ tilé mọ́ kó yẹ ká ní ọmọ náà kene fi ibi tọ́lọ̀ ṣùgbọ́n kíní kó bàbá ní wàká mi ní ìsáàní àìmọye èèyàn ìdáhùn mẹ́rin kọ́lì tó ẹ pé tó ní lárísì kí lówó nǹkan díẹ̀ ni làkín náà fòrògùn nàfà àwòrán òbíyì ṣùgbọ́n náà ní kó ṣàǹfààní fẹ́ni wà náfà àgá ìrọ̀hù ó ṣàǹfààní fẹ́lómi náà wọ́n mú wàrọ̀ àwò kódà ńgbà tó lọ tán àyẹ̀ fi ṣàǹfààní wàkàmì ìnsán bákan láìmọ yẹn yẹn dẹ́gbẹ́ yín dàwọ̀ àmúwá tó lówó gan làkè làmù yẹn tẹ́fì bí ha òǹgò orí sànfàní sọ́ra wà ní yàtò bí láì bá hílàn yàhíṣù àìṣà fòkòrà abani, gẹ̀ẹ́nì. bàbá ní tó ti ń gbégbé sí ayé aláìní tó jẹ́ polówó ni tó wá dáhùn kalẹ̀ tó lòlẹ́ náà subhanallah ẹni mọ̀ wọ́n táyẹ̀ bá ti rówó lọ́nà tí òótọ́ ń gbà mí ẹ̀rí pé nínà rẹ̀ síbi tọ́lọ̀ máa ń nira lẹ́mọ̀ gbá àwọn èèyàn tán rówó bóyá mi tán ń darí àwọn èèyàn láwùjọ àìtán rówó fẹ́kàn máa rí nírí fà ṣùgbọ́n àti ṣe tọ́lọ̀ yóò nira fún un. ìyá náà lùbárà kátà kọ̀dì mọ́ṣì kọ̀tì torí pé lùbárà kàti lọ lára owó ìlànà mi rà pé kátàkárà wa oníṣẹ́ ọwọ́ wa oníṣẹ́ ìjọba wa gbogbo tẹ́tí kálukú wa bá ń ṣe ká jẹ́ kó mọ́ ká gbé e lẹ̀ bẹ́ẹ̀ sì ṣe gbé e lẹ̀ káwọn ò bá yẹn ti ń ṣe kọ́lẹ́ tó bá mú òfin tí ò bá lò bẹ́ẹ̀ ló máa ń jìyà jù onírú kẹ́ sábà ń ṣẹlẹ̀ sí jù ní yẹn ti ń ṣe nu báyìí yẹn ti ń ṣe kọ́lọ́ ní kọ́ ṣé o bẹ́ẹ̀ sì ṣe ní kí wọ́n ṣe ni anábìyà muhammadu sallam sọ fún wa nínú kẹ́kẹ́ albayi ani bilkhiyar ẹni tí ń tajà àti ẹni tí ń rajà ń jọ ní option máa làm yàtọ̀ fárọkọ̀ tán bá ti tuka yẹn lápẹ́ ní khiyari al-majlis ó lé ní ẹgbàá àwọn ọ̀rá mọ́ ẹ bá ń kó wọn ọkàn mi ò tá mọ́ kò pé mi ọjọ́ lọ́pṣẹ̀ láti tó bá jọ wáyé anábì ni wàyè sọ́dàkọ̀ wàyè sọ́dàkọ̀ tó bá sòótọ́ tó fòótọ́ bá ara wọn lò ẹni tó fẹ́ tajà tó sòótọ́ ẹni tó fẹ́ rajà tó sòótọ́ bàbá yìí àná tó ti ṣàlàyé nǹkan tí mo fẹ́ tà fún yín báyìí báyìí báyìí ni o báyìí báyìí ni product báyìí ni o tó bá tẹ yín lọ́rùn tẹ́ tó fẹ́ rà ni pé báyìí báyìí ní ìṣe sanwó kọ́ nígbà kó láti kó fún mi lé mi lọ́wọ́ tán àlọ́ rámírámí ni rárá tán ṣàlàyé fúnra wọn ẹ̀rí anabi ni búrika fi bay'ihima owó wọn tó ṣe yóò lálùbáríkà ṣùgbọ́n nídàkejì wa nkátàmà wọ́n bá fi òdodo pamọ́ fúnra wọn ẹni tó fẹ́ ta nǹkan fún yàn tí ó ṣàlàyé ẹni tó fẹ́ gbéṣẹ́ fún ni ẹ̀rí abẹ́ni tó fẹ́ gbaṣẹ́ tí ó ṣàlàyé abẹ́ni tó náà fẹ́ gbé fún ni tó náà ṣàlàyé tó sì ní mọ̀gòmọ́gò kan tó lọ́kàn tó fẹ́ ṣe wàkàtàbà àtàtì parọ́ fúnra wọn mọ́ṣíkọ́tì bárakàtù bẹ̀rẹ̀ ìhìmà àlùbáríkà tó yẹ kó wà ń bí òun kò ní lálùbáríkà ó lè ti jẹ́ kó láṣeyọrí iṣẹ́ wọn ṣùgbọ́n kọ́ mọ̀ fowó rẹ̀ ṣe ń tó dà. gbogbo eléyìí ó ṣe pàtàkì ká jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ ìbúra ẹ̀rí torí pé ìbúra yìí lọ́nà tí ó tọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala kò fẹ́ kí ni ìdájọ́ ìbúra jẹ́wọ́ ìgbàláyé wà fún wa ṣùgbọ́n kó jẹ́ ètò ìdàlà nítorí ẹ̀ búra bákan náà kó jẹ́ pé orúkọ ọlọ́run bá subhanahu wa ta'ala òun là dá sí gbogbo nǹkan ló lẹ́kọ̀ọ́ o láwùjọ wa àáfọ̀ nínú ẹ̀sìn wa tẹ̀sìn làwọn wà fi wà ní o láwùjọ kẹ́nìkan kéye tá a rà ní tí ń gé aago rẹ̀ jẹ́ ẹ̀rí ìwókùn àjọyọ̀kọ̀ ọ̀tí ìbúra ń tanra rẹ̀ ní torí pé kèé ṣe táwọn fi ń búra ní fi ń búra àbí kẹ́nìkan kó lè bá ní ọ̀rọ̀ ọjọ́ ẹ lójú pé mo fa láàlẹ̀ lẹ̀ yí búra ajẹ́rè ajé ń gbọ́ kí la ajé ń gbọ́ ta la jẹ́ níbo lòun wà ní ti ń gbọ́ ọgbẹ lẹ́yìn tí o bá mú ni o ẹni pé agbọ́nrin yìí lásán ayọ́dẹ́gí ni wọ́n tẹ̀lé sí lọ. ẹlòmíì rè ànímẹ́ni títí ẹ burú jù láàrin wọn láàrin ẹtí ń búra fún ni àtẹ́tẹ́ ń búra fún. torí pé ẹlòmíì sábà fọ́nà ń búra mu kò tí ì kò tí ì tẹ́ lọ́rùn. ọgbọ́n ẹja lọ gbé wo wá kọ́ wá ẹ̀rí. wàhálà ṣe láàrin onímọ́tò àti kíni tálẹ́mọ́ bá wàhálà àtàgbèrò. àwọn èrò bá ń bẹ agbèrò ọ̀ní lọ́sẹ̀ àyẹ̀ ń bẹ àwọn òkè àbúyá yóò sì filẹ̀ abẹ́ẹ́bẹ́ẹ́bẹ́ sẹ́yìn gbà tí ó mú agbèrò báwo ti dúró gẹ́jẹ́ kí àdúgbò ní dẹ́kíní kò ní lọ kí ló ṣe ń jẹmọ́ ó búra nu dẹ́gbà tó lẹ́nu bẹ́tẹ́lẹ̀ pé ẹ̀yìn rẹ̀ wá wọ mọ́tò mi ìgbà ló lè àgbà pé ah, ó mọ̀ ti síríọ́sì àfi <laughs> ta ló wọ́ọ̀sì júnà méjèèjì gbogbo gba yẹn àwọn ti ń bẹ àánà bá bẹ lùgbà tó tó gé okun abo ẹ̀jẹ̀ báyìí ó ní ẹ̀rọ àpẹẹrẹ mọ̀bìnrin ẹ̀jẹ̀ fi sí mọ́tò mi ọ̀gá ó lẹ̀ kó ti síríọ́sì jẹjọ gbọ́ nípa pé ní èèyàn ń ṣe ṣíríkù على نبينا محمد وعلى آله وصحبه